إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته تقرأ فتح المجيد شرح كتاب التوحيد للشيخ محمد بن عبد الوهاب رحمه الله tí a ń bá kíkà rẹ̀ lọ nínú báàbù tí لبس الحلقة والخيط وناويهما لرفع البلاء أو دفعه شكرا سيالا يفوى ara nǹkan tí ń jẹ́ ẹbọ òun náà ni kí ọmọ rẹ̀ fi nǹkan tó dáa gẹ́gẹ́ bí nǹkan rúgudu ní ẹ̀kú sí àárín ọrùn ọwọ́ yàn àbí kọ́ìt òwú kí oṣù kọ ọrùn ìbẹ̀lẹ̀ nítorí pé kí àdánwò kan kọ́ba lè kú lára yàn áwòdà fọ̀ ẹ̀yìn àbí kí n tiẹ̀ dáàbò bó kọ́ máa ṣẹlẹ̀ tó ń bẹ̀ ní àwà tó ń gbẹ́sẹ̀ bá ń fi sára nítorí pé ìfẹ́ ká burú sí ní àbí mo fẹ́ kí aburú kọ́ lọ tó pé wọn á gbé nǹkan yẹn kọ́ra ní àbí yẹn sún kọ́rùn nǹkan yẹn jókòó ní ara ẹ̀bọ ni tó wọn mú àlàyé wa wọn mú hadith kan wá látọ̀dọ̀ inú muslim imam ahmed rahimahullah tó gẹ́gẹ́ bá sí wọn mọ̀ pé ìṣesí. Eh, Sheikh Abdulrahman Hasan Ali Sheikh rahimahullah bí wọ́n ṣe máa ń ṣe ní àlàyé ni pé tó bá ń sọ̀rọ̀ nìkan tó jẹ́ yẹn tí wọ́n ti dárúkọ rẹ̀ ní rí nínú tírà yẹn nínú àwọn sọ̀hábà ni àbáwọn tàbíyìn ní àbí ọ̀kan náà àfa salaf tó ń mú ìtàn ní ṣókí nípa ọ̀rọ̀ rẹ̀ wá. tòun gbàtọ́ wá dákọ̀ Imam Ahmad rahimahullah. náà wá fẹ́ mú ọ̀rọ̀ díẹ̀ wá nípa Imam Ahmad ìdájọ́ wa bẹ́ẹ̀ lónìí náà ni qawluhu wa rawahu Ahmad bi sanadin la ba'sa bihi náà. قال المسلم رحمه الله تعالى قوله رواه أحمد بن لا بأس به هو الإمام أحمد بن محمد بن أنبل بن إلال بن أسد بن جميل بن عبد الله بن حسان بن عبد الله بن أنس بن عوف بن قادر بن مازن بن شيبان بن شيبان بن ظهر بن ثعلبة بن عكابة بن سعد بن علي بن بكر بن وائل بن قادر بن هم بن حفصة بن دعمة بن جدينة بن أسد بن ربيعة بن إزاك بن مات بن عدنان الإمام العالم أبو عبد الله الظهري ثم الشيباني الماوسي ثم البغدادي إمام أهل أصله وأعلمه بالفقه والحديث وأشد ورعا ومتابعة لسنة وهو الذي يقول فيه إمام أهل بعض أهل السنة عن الدنيا ما كان أسبابهم وبما فيه ما كان أشبهه أذكر الدنيا فأباها الشبه فنفاها والشبه والشبه والشبه والشبه فنفاها قود به من مر وهو حب فولد ببغداد سنة أربع وستين ومائة في الشهر ربيع الأول وطلب أحمد العلم سنة وفاة مالك وهي سنة تسع سنة وهي سنة تسع وسبعين وسمع من من هاشم والجليل بن عبد الحميد وسفيان بن عيينة ومحترم بن سليمان وابن بن خالد القطاني ومحمد بن ادريس الشافعي ويزيد بن هارون وعبد الرزاق وعبد الرحمن بن وخلق لا يحصون بمكة والبصرة والكوفة والبغداد واليمن وغيرها من البلاد. نعم. gẹ́gẹ́ bí mo ṣe ṣe ní àlàyé. gẹ́gẹ́ bí mo ṣe ní àlàyé pípé nínú ìṣesí Muhammad Sheikh Hasan Abdulrahman Ali Sheikh ti pé àwọn ọmọ ṣe ṣọ́ọ́ṣì tíra tí a ń kà yìí. yẹn ni pé kìkà wọ́n tọ̀ ṣí wọ́n wá sọ ní. fatahul majid wọ́n fẹ́ ṣàlàyé nípa àdìmọ́mù ahmed nínú nǹkan tó pàtàkì tó tó bá jẹ́ onísùnà nàbì sallallahu alaihi wasallam òun náà lè kí wọn máa mọ ìtàn nípa ìgbésí ayé àwọn àfáàsúnà kọ̀ọ̀kan pẹ̀lẹ́tìrì àwọn sàhábà tó dé gbogbo àwọn tàbẹ̀rín àtàwọn tàbẹ̀rín kọ́lá tó dé àwọn sàhábìyàt àwọn sàhábà ní obìnrin ojúṣe wa oníká mọ ìtàn ìgbésí ayé wa ó ṣe lè wù kí ọmọ nítorí kí ni àwọn ẹ̀kọ́ bán tó pọ̀ rẹ́gẹ́dẹ́ tí ó wà nínú ìṣẹ̀lẹ̀ ayé àwọn àfáwọn yìí. sheikh abdulrahman ali sheikh rahimahullah wọ́n ní wàhálà ahmed wọ́n ní hadith ya kàyí yẹn ni pé man ta'allaqa lahu.

wọ́n á fi kiri ìsì ọwọ́ kó ba lè máa ní dáná kó máa ronú má alẹ́ wa ni kò yọ fi ǹzẹ́ rà yọ fa iná àlọ́ mẹ́ta wàyẹ̀ alẹ́ tó bẹ́ẹ̀ lè kú pẹ̀lú nǹkan tó fi sọ́wọ́ yìí ẹni pé tó fi sápá bóyá òka àbí ẹ̀gbà tó jẹ́ pé ó gan ni àbí kó tiẹ̀ jẹ́ pé ó wù ú anábìyẹn afúláṣá abadan ò ní lànà ọlọ́run láéláé o tó bá yẹ kú pẹ̀lú kínní yìí. wọ́n ní wàràwá ọ̀rọ̀ àkàràyàwó imam ahmed fi musnadihi aw bi sanadin la ba'sa bihi náà wàá fi bẹ̀rẹ̀ pé huwa imam ahmed imam ahmed orúkọ rẹ̀ ní jẹ́ ahmed bin muhammed bin hanbal bin hilal. بن أسد بن إدريس بن عبد الله بن حسان بن عبد الله بن أنس بن عون بن قاسم بن ماري بن الشيباني بن زهل بن ثعلبة بن حكاية بن صعدة بن علي بن بكر بن وائل بن قاسم بن هند بن أقصى بن أقصى بن دعمة بن جزيلة بن أسد بن ربيعة بن نزار بن معدي بن عدنان أو وكا بابا 25 نحن وكا فوين الإمام أحمد kíní ara tó lọ fi ṣàánú àwọn lárúbáwá nù kó sábà bá ma bí àwọn bàbá wọn ṣe tòlera wọn títí ra orúkọ wọn máa ń mà so ara tí ọlọ́run bá ti kẹ́ àwọn lágbáwá ni ìmọ̀ọ́mọ́ bí àwọn bàbá yẹn ṣe tò níra wọn inú tọ́lọ́run bá ti kẹ́ wọn ni so ìgbà tó bá dákọ̀ wọn tó wá ní imam imam ahmed yìí imam ni alaali ìmọ̀ yìí ẹni tó ní ìmọ̀ tí màá ní agbára ní ara rẹ̀ ni imam al abu abdullah az-zuhali abu abdullah az-zuhali náà ní orúkọ rẹ̀ thumma ash-shaybani al-maruzi ìran shaybani ni fámìlì ẹ̀yẹ ni maruzi ara fámìlì wọn náà ni thumma al-baghdadi ara baghdadi ni imaamu ahli asrihi òun ni ó jẹ́ àfáàgbà ní àsìkò rẹ̀ àfáàgbà ní àsìkò tí wọ́n jọ ń ṣayé ṣàpètì yẹn bá wà ń kálukú àwọn àfáà lè pọ̀ àmọ́ yóò yẹ wọn pé lágbájá òun ni a fi àgbà fún òun ni àfáàgbà ní àsìkò rẹ̀. يعني وأعلمهم بالفقه والحديث إمام أحمد ní àsìkò rẹ̀ òun ló ń mọ ìmọ̀ nípa tó kéwù jù bákan náà àti nípa hadith anabi sallallahu alaihi wasallam kọ́dà wa aṣáájú òmùwárẹ̀ à ẹ̀wù tó ròyìn o ròyìn àfà wo ròyìn àfà láwùjọ tiwa pẹ̀lú ròyìn àfà lọ́dọ̀ àwọn àfà súnà ẹ̀rí kan ròyìn wọn pé àwọn àwọn ni àìlẹ́mú bil fiqh wọ́n mọ̀ nípa fíkíwù wal wípé màwúlẹ́mà á àìlẹ́mù lè ṣe ẹ̀ áwọ̀ àlùmọ̀ṣọ́bọ̀t orin ni tẹlumínu tẹ bá béèrè ọ̀rọ̀ fíkìwù kan lọ́dọ̀ ẹ̀fẹ́ dá wa láàlẹ́ nu bí a ta àbúkọ̀ gan afábẹ́lá àdínkù bí wọ́n ní àṣìbọ̀lọ́ wọ́n ní ìjọ kan ni wọ́n bá di àfá kan ó pariwo àti wọ́n bá ní amílíọ̀rì wọ́n tẹ̀lé wọn náà pọ̀ lórí wa ni tọ́lá ni ọlọ́run níjọ́ da fẹ́ tọkọ̀ ìlú ìlú wa ẹfẹ́ mọ túwásìrì yẹn ni ẹfẹ́ mọ tọ́ pínpín ẹni tó tún ya báyìí lọ́kọ̀ nígbà fún tọ̀hún kí la lè délé yìí so òun ni pé àwọn máa ń ọ̀rọ̀ kékeré àdánwò ni lọ́dọ̀ àwọn afá àwùjọ tiwa yìí kájọ wa tó sọ̀rọ̀ nípa hadith anabi sallallahu alayhi wa sallam tó alimami ahmed inú àwọn òròyìn wọn ni pé ọmọ fíkì bákan náà ọmọ hadith ẹwà tó wà máa ń wo tó wà lágbára ju wà ashaddu ń wàrẹ àyìn tọ́ba wa ń wá àwọn afa káàkiri ẹni tó lágbára jù ní àṣà jẹ ahmed ni ìtumọ̀ àṣà ni pé ẹni tí èyí haram tí èyí jẹ ní bíbíà aláìtọ́rọ̀ máa sànú yàn á ìròyìn tó dáa tá ròyìn yàn ni pé lágbájá o wárẹ̀ àn ẹni tí kìí jẹjẹkújẹ ni sẹ́mọ̀ tí ọba ẹ ti wọ àwọn bàbá yìí náà kìí ṣe pé àpàrà kéde bẹ́ẹ̀ kìí ṣe pé àwọn èèyàn ò ti bídà sí wọn láti mọ jẹun bẹ́ẹ̀ àmọ́ wọ́n jẹ́ wárẹ̀ àn wọ́n jẹ́ wárẹ̀ àn ẹni tí ọba jẹ́ ẹni tó jẹ́ aláṣà jẹ yóò jẹjẹkújẹ ọ̀rọ̀ yóò padà wá kángun sí ìyá ọlọ́wọ́n ọba ẹ wo anẹ́tọ̀ lọ́wọ́ àdìsí bóyá náà àwọn àfáàrù ni tó ní alẹ́ sọ̀tọ́lá ní pé ẹni tó lè lè garanti nǹkan méjì fún mi lára rẹ̀ tó garanti nǹkan méjì fún mi ní ara rẹ̀ anabi ní ebi ní o ti garanti o ń tọ̀ ní alìjẹ́nà àwọn kọ́ni ẹni tó ẹni tó bá garanti ẹnu rẹ̀ fún mi tó garanti ẹnu rẹ̀ pé àti abẹ́ rẹ̀ ó garanti ẹnu rẹ̀ ó garanti abẹ́ rẹ̀ fún mi anabi yẹn ni pé tó ti ní lẹ́ni pé ah, ẹnu yìí ìní fi haram ìní fi bídà ìní fi bọ́ anabi nílùú ẹni ń a oṣùmọ́ pé kẹ̀lé àlùjáná ọlọ́run bákan náà abẹ́ gbàgbé ìní ṣe dìná ntọ̀n ó ti kọ́kọ́ di àwọn àyè méjì kan tó ikú bíi ẹni ìṣòro tó máa ń gbà wá kí sọ̀rọ̀ oúnjẹ lásán kọ́dọ̀ ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu yẹn gbọ́dọ̀ sọ mọ́ sọkúsọ mọ́ búyàn mọ́ sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ṣòkófó mo sọ̀rọ̀ ẹ̀gàn mo sọ̀rọ̀ bàjẹ́ náà lànà bí fi ní pé àwọn èèyàn ọlọ́run kò kọjú wọn síná bí ala ẹ̀sọ́ ìdí ẹ̀sìnẹ́tìjì ní tí ó fà ní pé tí wọ́n ń fi ẹnu wọn sọ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan kọjú wọn sí iná níjọ́ gbọdọ̀ kìyàmà òun ni pé imaamu ahmed bí mo ti lọ́nu ọjẹ́ wàrà áìn ẹni tó mọ̀ ń ṣàṣàjẹ́ alásàjẹ́ wọn láwùjọ yìí inú ẹni tó ti máa ń retí rẹ jù tó máa ń já lásàjẹ ni tó bá jẹ àfà àfà lọ́wọ́ ajé oúnjẹ kújẹ jù láyé lónìí oúnjẹ kújẹ ṣẹ́ṣin gbogbo àwọn àfà jọ̀hún tẹ́ bá ń gbọ́ ìsàgbésí ayé wọn gan ẹ mọ̀ nípa lásàjẹ ni kódà káwọn kan ra máa jọ àwọn èyí òun níbi àṣàjẹ yóò ti mọ̀ pé ilé ẹ̀ tó bẹ́tà díẹ̀ kódà ẹ̀ tó dáa ti lélẹ́yìí àmọ́ kò sí àṣàjẹ kan ìjẹkújẹ jẹkújẹ wọ́n rẹ́ni láti gbẹ́ràn lójú wọ́n rẹ́ni láti lu jìbìtì wọ́n rẹ́ni láti ṣe four one nine ọmọ ìgbọ́ afa alágbájá ó tún gba ẹnìkan lórí à ọjọ́ ìgbà ẹnìkan ní five million nípa ah! la ilaha illallah ó gbà ẹ̀ ní five million wọ́n gbọ́kọ́dá wọ́n mú làbújá wọ́n na kírísà fún ah! a ní àfa subhanallah ìdákùnrin ayélujára tó dápọ̀ fẹ́ ṣẹ̀ ní sálíkà láyé àbọ̀fẹ́ jẹ́ mọ̀tẹ́líkà ẹ̀wọ̀ Imamu Ahmad wọ́n ní wàrà àìn inú ròyìn tí ń bẹ̀lá rẹ̀ aṣáájú um wàrà àìn aṣàgẹ̀rẹ̀ ní agbára gan. wà mùtábà ẹ̀sẹ̀ lè sunna Imamu Ahmad ọjẹ́ nítorí kó tó lágbára ní tẹ̀lé sunna nabi kéèkì sunna nabi báàdù ahàlì súnà ẹ mọ wá wọ àwọn afa súnà o wọn làwọn afa súnà kan bẹ tó pé tó bá ń ròyìn imamu ahmed afa làwọn náà o wọn mọ wọn ròyìn imamu ahmed wọn ni imamu ahmed yìí wọn ni man man wọn ni ani dúnìyà ni ah àwọn ọ̀rẹ́ tó ṣe sùúrù tó kájú kò láyé tó tó imamu ahmed àwọn ọ̀rẹ́ tó ṣe sùúrù tó ká ojú kò láyé tó tó Imam Ahmed ẹ̀wọ̀n nìsín ẹ̀rí kan fi sùúrù kún un ó mi pé ìkájú kò láyé yóò ṣe sùúrù náà ni kò sẹ́ni tí èfẹ́ owó wà ń mú dàbí àìdí ìlà zadilam àkúndé àjálè him il àjìṣàrù nìkan mi àjálù àfọ̀nì sáǹfàrà ló bẹ́ẹ̀ ó ní wà ń mú àìdí oúnjẹ bá rí táwọn èèyàn tó bá gbóúnjẹ kalẹ̀ àbọ̀ gbé owó kalẹ̀ tó fẹ́ pín ó ní èmi èmi láyọ̀ kàdé wípé wà ní mọ̀dẹ́tìlẹ̀ àìt táwọn yẹn bá náwọ́ ìlàzad tí di nǹkan tá a kó pamọ́ kalẹ̀ ipa padà máa ná lam akunbe àjẹlì èmi kọ́ là kókó ẹjọ́ kọ̀ náwọ́ èmi kọ́ ẹ̀ kọ́kọ́ rí pé mi lè kọ̀ náwọ́ ìkíkiri àjìṣà olùkọ́wọ́mi àjálù ni ìbàjẹ́ ni àfáà àgbájá tó wọ́ bíi a ní kí ló fà á pé ọkàn ni tẹ́tí gbogbo bá kó kalẹ̀ gbogbo ẹ̀mí kálukú náà wà ń bẹ̀ amẹ́tọ́ bá wá ní afárádà ní wọn á wò wọn sùn òun ò ní bèrè pé sáà ní pínwó yìí ni ẹni tó ń wá jẹ́wọ́ bí ah, ẹja pínwó yìí kí la dé wọn ah, ah, àbàgìrì àwọn bàjẹ́ láyé <laughs> bẹ́ẹ̀ sì ni ẹ̀mí táwọn yòókù náà wà ń òun ní pé kò sẹ́ni ẹni tí èé nífẹ̀ẹ́ sí owó nínú tọ́bí àìní ni àdámọ́ ni nature ni èyí ò ní fi owó àmọ́ òǹkàlùkọ́rọ̀ àmọ́ ṣe kí ni ọ̀rọ̀ àmọ́ dá ẹnu rẹ̀ padà ni náà fi ní pé Imam Ahmad an ní dúnìyà máa ká ní asbára pé á ah, Imam Ahmad ó ṣe sùúrù ó kájú kò níbi ayé ni àwọn ò tí ì rí àfa tó kájú kò láyé tó pé Imam Ahmad lẹ́yìn náà wàbìlmàdínà máa ká ní asbára ó lé nínú àwọn tó lọ láyé tó ti ṣáájú nínú àwọn àfọ àgbà táwọn ọmọ ń gbọ́ tó ṣáájú mọ́mọ́ ahmed àwọn òtí rẹ̀ tó jọ wọ́n tó tó ìmọ̀mọ́ ahmed ike lágbájá jọ àpáwọn ẹni rere ẹni tó jọ wọ́n mọ́mọ́ ahmed ni sọ ẹwọ àwọn afá súnà náà ń ròyìn ara báwọn o fún lẹ́yìn náà wọ́n ní àtẹ́tì òdúnìyà fa ayé kúra rẹ̀ wá báyìí mọ́mọ́ ahmed mọ́mọ́ ahmed ti kọ́ pé ìwà ayé ìfi ọwọ́ ayé padà lẹ́yìn mi kíláyé owó kíláyé ọlá kíláyé ipò bẹ̀lẹ́ ti mọ ara àwọn kan lónìí tó pé ipò gan làwọn máa lọ lè nájú àkì kí ẹ dákun bóla ọ̀nà ẹ sàmà lẹ́kùn ẹ dákun ẹ má àwọn àbá níbi kọ́mítì kìíní yìí o kí ló kàn ọ́ tọ̀rọ̀ lè nájú bó ṣèlú kọ́ ẹ má àwọn àbá mi kọ́mítì yìí náà o kọ́mítì yìí bò ó ẹ ọ yẹ kẹ wàá kà wọn náà lájìnà káfà àfà náà kí ló kàn ọ níbi òdòdó democracy a kí ló kàn ọ tó ní pé Imam Ahmad àtàkì òdúnìyà fa àbá a Imam Ahmad ayé wa ba Imam Ahmad ti kọ́ ó pé ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ náà wà kí ni wà ṣúbà ú dàáhà bẹ́ẹ̀ náà ni àwọn ìrújú àǹkan tó máa ń rújú nípa ọ̀rọ̀ ayé ó sì rọra pa wọ́n tì ní pé é ọlọ́mọdé máa ń dé ìrújú ẹwọ́n tó bá jẹun ní súnà tó sì fẹ́ ṣẹ̀sìn tó mọ́ irú ẹni yóò máa jìnnà sí àwọn ṣúbà òun náà máa ń pè ní mùsùlùmí ha àwọn kan tó máa ń rújú tó rà nàbí alhalal bayyinun walharam bayyinun wa baynahuma umurun mùsùlùmí ha ànábìnrin aláàlú clear aramu clear àmọ́ ń gbà ní àwọn ọ̀rọ̀ kan wà bẹ láàrin aláàlẹ́ àti haram yóò mọ̀ wá rújú ànábi wá ní tẹ̀rẹ́ tó bá fẹ́ ṣẹ̀sìn dáadáa wàmẹ́ni oní wàmẹ́ oní wàmẹ́ni tárọ̀kà wàmẹ́ni tákọ̀ ṣubuhat ọ̀kọ̀lì sẹ́fọ̀ àlìdínìhì wà ẹ̀rọ̀bì tó bá máa ń pẹ́rù tó bá máa ń bẹ̀rù ìrújú tí kìíní kàbá ń lójú ọ̀pẹ́ á ìní ṣe ẹ̀wọ̀n ní ìsinmi àpèjúwe kí máa àpèjúwe bí ìrújú kàwá kò rú mi lójú o kò rú mi lójú o ẹni bá kàn ní rú lójú kò fi sáfún ni àwọn kan ní tọ́ba fẹ́ ṣe ìyàwó wípé ìyàwó nínú súnà òun ni pé tọ́ba fẹ́ ṣe wàlímà ẹ pè wá jẹun ẹ rí pé yóò clear àmọ́ pẹ́tọ̀ àwọn kan wá ní àfa kan ní ẹlẹ́sìwáàsì àwọn kan ní ẹlẹ́sìwáàsì kò rómi lójú o bídíà ni o tọ̀ kájà wá ní wá ń rú ọ lójú kí ló yà kó ṣe jìnnà sí i àbí o fẹ́ kó mọ àwọn kan wá ní ẹ fún ẹ tó bá fún ẹ lóúnjẹ tán ẹsùn lè ṣe wá àtìsí òru èmi lójú o bíbí àní o kẹ́nìkan ní irú mi lójú wọ́n á bèrè lọ́wọ́ ara rẹ pé sànẹ́bí ṣe wá àtìjọ tó kọ́ àtàlà àti hùsẹ́yìn bá ti ní òṣè jìnnà sí i anábì ni wàá mẹ́lẹ̀ takọ̀ ṣùgbọ́n wọ́n tó bá ti ń jìnnà sí ìrújú tó ní ìrújú àṣírí ẹ ti ń fà jẹ́ ń dúró ní sébàtà yìí sébàtà yìí ni pé ṣe tó clear àdìtánà yìí ṣe àjẹ́ ìṣèkèrò anabi ní ìṣẹ́bọ̀ àlùdínihi wà ẹ̀rọ̀dẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀mà ọmọlúwàbí rẹ̀ náà ọ̀mà amẹ́ni tí ń bá ti ń lọ lè láyà sí ìrújú anabi ní ó tọ̀wọ́ padà bọ́ sínú haram ó padà bọ́ sínú haram tí wọ́n gẹ́gẹ́ lórí ṣíṣe ní abàtì rí pé ń rújú imaamu ahmed ni mo ń jìnnà sí rújú ara ń táwọn afáàfin ròyìn rẹ̀ nù ẹ̀wọ̀ àwọn àbá ara wọn náà ni wọ́n ròyìn rẹ̀ o mi kò tí kìnnìkan wá fẹ́ wọn lójú ọjọ́ kan Allahu akbar.

bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ni ọmọ tí ń ṣẹlẹ̀ nítajú pé bí táwọn wòran bí afẹ́rẹ́ láti fọ́ ta nínú ó fọ́ ta nígbà yìí mí ní kí ló dé ìwọ̀n kẹwàá ìmúdá bẹ̀rẹ̀ àti ń ni à mo á kọlu ọ̀gbìn kí ló dé èmi lọ èmi lọ èmi lọ èmi lọ èmi lọ èmi lọ ó ìṣe ó ìṣe sákòó bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mí náà yàrá gbáńtara mo wá sáré lé ọmọ ní kí ló dé àwọn bẹ̀rẹ̀ dídí àná so ó ní tí bá ti jòkó báwọn ní ìsín next ni pé bá màṣúrà tí wọ́n lé àwọn yẹn lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ni wọ́n kàn máa kà á ní ní jàmá tó gẹ́ bá wọn tí ẹ̀mú sí náà ṣe máa ń ṣe yíyà yẹn hàn tó bẹ́ẹ̀ bá ti pín sáré kọjá nínú pé àá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kiri yìí nù tó òun ni pé nítorí ọba ti di téèyàn rí kó rújú yẹn ti máa ń Imam Ahmad nínú ti rìn rẹ̀ ní máa ń sáfúnni tó wọn bẹ̀rẹ̀ ìtàn nípa rẹ̀ pé kára jẹ̀bi ìnìmọ́ wọ́n ní wọ́n gbé imam ahmed kúrò náà wà nínú oyún láti ìlú kan tí ń jẹ́ mau fàwúlẹ̀dà de baghdad baghdad náà padà wá bí wọn sí sanata arba wa sittin wa mi abishar rabi al ní ọgọ́rùn-ún sanata arba wa sittin mi'a ẹni pé one hundred and sixty four lẹ́yìn bàtà ní sọ̀rọ̀ sálàm sí ìjírá náà ni wọ́n bí imam ahmed wọn ni wà tọ́lá bá ahmed al-ilm imam ahmed ó bẹ̀rẹ̀ sí ní wáyé ma sanata wafat sanata wafat malik ọdún tí imam malik kú náà ni imam ahmed làwọn ẹsẹ̀ wọ ilé kéwú wàyí sanata tis'a wa sab'ina ọjọ́ nǹkan bíi tis'a wa sab'in ẹnì ọjọ́ ọdún ninety ninety ninety nine eh, seventy nine fasẹ́mi a mi ò ṣe imam malik ọgbọ́dọ̀ ọgbà kéwú lọ́dọ̀ hussein wa jarir bin abdulhamid wa sufyan bin uyayna àwọn afa imaamu ahmed nu wa mu'tamar bin suleiman wa yahya bin sa'id al-qattan wa muhammad bin idris al-shafi'i kúmi pé imaamu shafi'i nínú kọ́ imaamu ahmed wa yazid bin harun wa abdulrazak wa abdulrahman bin mahdi àwọn afa súnmọ́ kónkónkónkónkónkó tí imaamu ahmed tí wọ́n kéwú lọ́dọ̀ wọn nù wà khalqun wọn náà táwọn kan bẹ láwọn ẹ̀dọ́ ọlọ́run rẹ kẹkẹ sí pé láyọ̀ sọ́ọ̀n tá a lè kà wọ́n tí wọ́n muhammed kéwú ní ọ̀dọ̀ wọn àmọ́ àwọn tó ń gba júmọ̀ náà ni wọ́n kà yìí tóbi láti mọ̀ pé kò túmọ̀ sí pé bóyá àwọn tó bá gbajúmọ̀ nílùú àwọn nìkan ni wọ́n ń jẹ́ àfa súnà àwọn mi lè wà pé kó súnà ni wọ́n tó ń sin gbajúmọ̀ nínú ìlú ní wọn túmọ̀ sí wa ní pé kò jẹ́ sáàlù súnà kan lẹ́yìn máa fi lágbájá fi làkàtì fún hàn àwọn míì lè wà pé pé wọ́n mọ̀ wọn. tó náà ni ẹ̀wù lásìkò yìí wọ́n ní àwọn ìmáàmù Ahmad kí ló lọ àwọn àmì rẹ̀ kẹ́kẹ́ tó ṣe pé wọn ò sì mọ̀ wọn. so bí Makka ní Makka wal Basra àti Basra wal Kufa àti Kufa wa Baghdad àti Baghdad wal Yaman àti Yaman wa ghayriha min bilad kó tó kéwú láwọn lúmínà rọwà àwọn mọ́tàkéwú lọ́dọ̀ tiẹ̀ náà ọmọ rẹ̀ tí ń jẹ́ Salih àti ọmọ rẹ̀ tí ń jẹ́ Abdullah òun ẹ̀rí kóhun ti gbajúmọ̀ Abdullah ibn Imami Ahmad òun ló ti tẹ́lẹ̀ àtàkùn ní sharhu as-sunnah ní Abdullah ibn Imami Ahmad wa Abdullah yẹlẹ̀lá wa al-Bukhari imam Bukhari inú àwọn student imam Ahmad ni wa Muslim àti imam Muslim wa Abu Dawud وابراهيم الحربي وابو زرعه الرازي وابو زرعه الدمشقي وعبد الله بن ابي الدنيا وابو بكر الاصرم وعثمان بن سعد الداريني اباتو سي سعيد بن سنن الداريني هو لا لا لا لا لا تنجل مم احمد بكنا وابو القاسم البغوي يعني كي باباتو سي تفسير البغوي هو لا لا لا لا wa huwa akhiru man haddatha anhu kódà ẹrú àwọn tó jẹ́ àwọn ọmọ kí ó gbẹ̀yìn lọ́dọ̀ mamu ahmad nù wa rawa anhu min shuyukhihi abdulrahman bin mahdi tọ́ ìgbà tí mamu ahmad wá dàfà tán àwọn kan tó wá ń padà tó wá ń kéwú lọ́dọ̀ mamu ahmad padà nínú àwọn àfáà ìdúnnàlélá ọ̀nà ìyàwó ẹ̀wọ̀n àfáà súnà inú àwọn tó ti àwọn náà kọ́ o wọ́n padà tó wá tó ń kéwú lọ́dọ̀ rẹ̀ padà ara wọn ni abdullahi bin abdulhayyan abdulrahman bin mahdi alimami eh, eh, sheikh abdulrahman eh, bin mahdi ara wọn apá túnà tuntun ní agbára ni wọn náà padà tó ń tàlá mẹ́ta lọ́dọ̀ imam ahmed padà ǹjẹ́ ló yóò rọrùn láwùjọ wa yìí wọ́n gbọ́ lọ́ọ́ má jẹ́ láéláé eré òní di ẹ̀mú ẹ̀ ń kálukọ́ yà di ẹ̀mú ni o àbí kó tó máa kó tó máa lé káàkiri pé láyé kò ní gbérí ìlú yìí yà ọmọ kéwù mi ni ẹ dákun ẹ dákun àwọn tó ṣe pé wọn kéwù lọ́dọ̀ ẹ tí yóò kéwù lọ́rọ̀ rẹ gan tí ń pèwù lọmọ kéwù ń ṣe mọ pé rẹ tí rẹ léwà wọdọ rẹ pé mo fẹ́ kéwù lọ́dọ̀ rẹ padà so òun ni pé mi ò ti àmọ́ wàhálà ọmọ kéwù mi ni ọmọ kéwù mi ni kí ni tó ọmọ kéwù mi ni òun ni ẹni tẹ́yẹ bá kéwù lọ́rọ̀ yẹn ni ojú ọmọ sọ pé.

so òun ni pé kí ọmọ sọ pé ọmọ kéwù mi ni ọmọ kéwù mi ni òun àbọ̀dọ̀ mi ló ya ọ̀dọ̀ rẹ̀ ni ya aṣọ ní ọ̀ni ọlọ́run sànú fún wa so òun ni pé fún wa ní kíláàsì kọ́kọ́ sànú fún yẹn irú ẹni ọlẹ́mọ̀ gbọ́ pé àwọn ọmọ mi ní lágbájá kí ni ń jẹ́ ọmọ mi ọmọ mi ọmọ wo ló bí ọgbọ́n ọmọ rí torí tí ọba mu ni irú ẹ̀rọ ni bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn sufi ó jẹ kọ́ wọn yóò ṣe tẹ̀lé mọ̀ pé èmi làáfà rẹ̀ yóò ṣe tẹ̀lé mọ̀ pé èmi làáfà rẹ̀ kóra báwọn èèyàn mà nǹkan kéde kọ́ ni. ọmọ wa ni ọmọ yín kò ọdún mẹ́jọ lè tó lọ́dọ̀ mi kí lọ́wọ́ gbogbo eléyìí ṣe. sọ àlọ́ ọ̀rọ̀ yìí látọ̀ ẹ̀kú bá wáyé bẹ́ẹ̀ ni wáyé pé á. Ah, kọfìlẹ̀ máa bẹ́ẹ̀ ní ẹ̀sìn ní àìlákọ̀ tó fẹ́ kí wọ́n fẹ́ fi ṣe pé wọ́n fi ṣe tàfọ́ dòlù pé kẹfì máa kí mo dúlọ mo lọ́la kan lé rẹ̀ ìyẹn ní pé ayé àti à nfa kọ́dà àti ṣe wà kẹ́kẹ́ gan ẹ̀hẹ́n tó irú yìí ń sìn kò sí ọkọ̀ tí ó burú mbẹ́. bákan náà tọ ìmáàmù ẹni sheikh abdulrahman bin mahdi ó kéwù padà lọ́dọ̀ ahmed wal aswad bin amir ó kéwù padà lọ́dọ̀ ahmed wa min aqranihi Ali ibn Madini inú àwọn tó wá jẹ́ àwọn eh, Ali ibn Madini àwọn tó wá jẹ́ àwọn tó jọ ṣẹ̀mí láyé tó pé contemporary ni wọ́n ipe àjọ jẹ́ ẹlẹgbẹ́ níbi ìkéwú àbí níbi ìṣe súnà àbí pèpè súnà tó ní pé Ali ibn Madini wa Yahya ibn bóòlù owó ti wà tó lọ ní ọ̀fẹ́ ní ìzùmọ̀lá tọ́mọ ẹ̀dá ẹ̀yin mélòó ni ẹ̀yin nìkan náà mo ríra mi àá ah, ah. ọ̀dọ̀ àní gbogbo gbogbo nàìjíríà gbogbo nàìjíríà kan èmi nìkan náà mo ah, o bẹ́ẹ̀ ni wọ́n nìkan náà sì nílò tọ́ níbi ìpè tó ń pè pè òun wàláyé nìkan lóhùn báwọn náà ni olóhùn bíbọ̀ dágbẹ́ lápò níbi dáwà yìí pẹ̀lú akéde àyè lápò àwọn àfa àsúnà olótú wà pẹ̀lú yín nílọrin yìí kẹ́yìn náà lọ́kọ́ ni. ó ní kò sí ẹni ó fún mi ní kíní òun gbọ́ báyìí ah ó ní kò sí ẹni olóhùn òkè ah, ah lórí òun ni ẹni lórí àwọn olóhùn wa láti èkó ni wọ́n wá ní òun fẹ́ kọ́ project kan ó sá lóun fẹ́ rí ni olóhùn fẹ́ rí kọ̀dá náà olóhùn débẹ̀ òun ni ẹ̀dá kan àwọn owó ní ẹjọ́ ń gbà tó bí èmi mi sọ pé àwọn lágbájá àfa súnà ni wọn lágbájá àwọn afa súnà ni lágbájá àwọn afa súnà ni tó àwọn làkàtì gbà afa súnà ni kó lèmi sọ nǹkan ọba dúró lẹkọọ gan bàbá súnà pọ̀ lẹ́kọ̀ọ́ gan tó rí lẹ́kọ̀ọ́ rẹ̀ kẹtẹ́ tó wá nígbà tó ń dọ́dọ̀ ẹni yìí ó béèrè fẹ́ dákọ̀ àwọn oní àbá súnà ó ní àwọn ọmọ ẹ̀yàn kan lábà súnà tó wọ̀ sẹ́wọ̀n náà láǹkà ìwà mí náà kàn ní àwọn ẹlẹgbẹ́ ìmáàmù Ahmad ó náà ní Aliyu bin Madini Ali bin Madini Yahya bin Ma'in wọ́n ní qala bukhari mọ́ Bukhari sọ báyìí pé mardo Ahmad lẹ́yìnlẹ́tìn ó nígbà tí imam muhammad ti àpẹnu túdẹ̀ntì wọn ni imam bukhari ó ní imam ahmed ikọ́ rẹ̀ wọ́n fún òru méjì náà ni ó fẹ́rẹ̀ imam muhammad kálàtà ní ọ̀rọ̀ bíi awwal sanata ihda wa arba'in wa mi'atain wàláwù sab'a sab'una sana ó ní nínú sọ̀rọ̀ bíi awwal náà ni ọjọ́ ó imam ahmed fún ọjọ́ méjì lẹ́yìn ìgbà tó wá rẹ̀ wọ́n jọ méjì òun náà ni mọ́mọ́ ahmed wa ṣaláìsí ìṣẹ̀mí ayé wọn wá lò nǹkan bíi seventy seven years náà ni mọ́mọ́ ahmed lò ní ayé. faqala ibnu abdullah ọmọ rẹ̀ ti ń jẹ́ abdullah walfadl bin ziyad àti sọ àti fadl bin ziyad òun sọ pé mata fi fi thani ashara rabi'ul awwal rahimahullahu ta'ala. ونجوا كتلال قال ربيع الأول ناني ربيع الآخر أبي ونجوا ربيع الثاني ناني مام أحمد ناني وش الله يسمي طا طيب، بي أرني قاي مام أحمد بي وش مالي تقول أنا لا كم عوي قاسم بلنون سبيس أي مام أحمد وهي إذا كان كي كقى فتشبهه إن لم تكن مثقين فتشبهوا إن لم تكن مثلهم إن التشبه بالرجال falahun ajẹ́ ká máa kọ́ṣẹ́ àwọn ẹni yìí tá a bá lè rí bí wọn bá a bá lè jọ wọ́n yányán ká pọ̀ kankan nínú àwọn ìgbésí ayé wọn torí pé kiri ní tashabu abirujari fala kí wọn máa kọ́ṣẹ́ àwọn ẹni ńláńlá àwọn èèyàn pàtàkì sẹ́jà àwọn afáàsùn náà yìí ọ̀la ní mo ní kí yóò ṣorí ní láyé àtàkìyàmà ni kọ́nà ṣàtúwá sí ẹni tí yóò ṣorí láyé àti àtàkìyàmà rahimahullah imam ahmed wa. يعني وأساتذته أو شيوخه وطلابه أجمعين نعم قل وقوله طب أتفبر حديث مي ni abẹ báàbù tí a ń kà wọn ni wà kọ́wùlùhù àná ọ̀kùbàtà bùn amir marfu'an wọn ni ọ̀rọ̀ tí sheikh muhammad bin abdulwahab rahimahullah tí wọ́n ní pé ọ̀rọ̀ yìí ọwọ́ látọ̀dọ̀ Uqba bin Amir marfu'an àmọ́ hadithi yìí hadithi tó dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni ó ní man ta'allaqa tamima fala atamma Allahu lahu ó ní anabi sallallahu alayhi wa sallam ní pé ẹni tó bá ń so tamima ẹni pé ẹni tó ń so ondè kó ara ondè àbí ìfúnpá. àbí ìgbàdí àbí pàró àbí bàǹtẹ́ anábìnrin tó bá ń so mọ́ra tí ń so kọ́ ẹ̀yà anábìnrin fàlà àtàmàlọ́ ẹ̀wù ìpínlẹ̀ ńlá anábìnrin tó ń wá òní rí ọ̀rọ̀ rí òní yanjú ọ̀rọ̀ rí òní pé ẹ̀wù ìpínlẹ̀ látọ̀dọ̀ anábì o fàlà àtàmàlọ́ ọ̀làwọ̀ ọlọ́run ò o jẹ́ pé. ẹwù ìpìlẹ̀ anábì ṣe ń bẹ́ẹ̀ tí bá ń di nǹkan mọ́ra anábì ni wà máa ń ta àlàkọ wàdà àtàn ẹni tó bá ń so owó ẹyọ mọ́ra ṣàmùtí ń jẹ owó ẹyọ kíní bí apàdà ìwò kè ṣé kò padà sàlàyé rẹ̀ yékéyéké nìsín anábì ni ẹni tó bá ń so mọ́ra wàlà wàdà àlọ́ òlàwò ọlọ́run ní fún ní ìsinmi ò ní ní ìsinmi. onímọ̀ntà alákọ̀tẹ̀ ní mẹ́ta wọ́n fi riwáyà tí níbi àgbàwá hadith mi onímọ̀ntà alákọ̀tẹ̀ ní mẹ́ta faqad ashrak ẹni tó bá ń so nǹkan mọ́ra ń tọ̀ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run alhadith awwal hadith alákọ̀kọ́ rẹ̀ imam ahmad fún ìmáàmù ahmed ló gbà wá àwọn qala al-musannif gẹ́gẹ́ bí sheikh muhammadu abdul wahab tí wọ́n ṣe tíra ìgbéyàwó wọn ṣe ṣàlàyé fún wa wàrọ̀wáwò aidan abu ya'la wal hakim abu ya'la náà tó gbà jáde àti ìmáàmù ahmed ní mustadrak wa faqala sahih al-isnad wa qarra'u dhahabi yẹni wọ́n wá ní sanadi rẹ̀ ìkọlá làbíà kọ́dà ìmáàmù inú àwọn afáàlá dì sí ni jẹ́ student sheikh ibn Taymiyyah rahimahullah ìmáàmù Zahabi nínú àwọn afá ńlá tó ní agbára ní ìmáàmù Zahabi náà afá aládìsí kódà àwọn afọ ọ̀rọ̀ náà ó jẹ́rìí ìwà tààdé náà ní ìmáàmù Zahabi wọ́n kọ síra àkàtà pé ní síyárú àìlẹ́mù àlùbàlà síra àwọn nìkan fẹ́ pé ní oní lórí rédíò ara àwọn ojú bí òun ó ní sẹ́ẹ̀rù ó ní sẹ́ẹ̀rù àlùbàlà àlùbàlà amúlọ́tàn síra pé síyárú àìlẹ́mù àlùbàlà oníṣẹ́rù alámùnùbàlà ó mẹ́ pé kò rí síra àwọn gan ọkàn ìyọ́ sí ibìkan fún ni tó ní pé náà qawluhu wa fi riwayatin wọ́n ní gbólóhùn ìmáàmù Muhammad ibn Abdul Wahhab nínú riwaya kan ay min hadisin akhar ìnìyàn ní pé nínú hadisi mi ni rawahu Ahmad tí mọ́mọ́ gbà wá qala ó ní haddathana Abdus bin Abdul حدثنا عبد الحليم بن عزيز بن مسلم حدثنا يزيد بن أبي منصور عن دجين الحجري عن عقبة بن عامر الجهني أن رسول الله صلى الله عليه وسلم من النبي أقبل إليه رهب ولا ما جو كان bí àwọn tó ń pè ní rahab àwọn níbi ẹni tó pé láti mẹ́ta sí sí mẹ́wàá tó ń jù báwọn náà lọ wọn ni wọ́n dé wọn bá nàbì sallallahu alaihi wasallam wọn kóra wa ìgbà tí wọ́n dé wọ́n ní fàbáyà tìsàátùn tìsàátàn wà amsaka anwahid ànábì wa ṣe bẹ́yà fún àwọn mẹ́sàn-án láàrin àwọn tó wà wọn ànábì wa ṣe bẹ́yà bẹ́ẹ̀ kan ànábì pa ẹni wọn ti ìtumọ̀ bẹ́yà ni pé bí kéèyàn ó ní mo wá gba mo wá fún ànábì ládéhùn ibi ẹ̀sìn yìí àjọṣe ni sàlẹ́bí wa ní ìwọ oṣù faláwọ̀kọ́ oṣù fẹ́lẹ̀ kejì oṣù fẹ́lẹ̀ kẹta ó bá wọn lọ́wọ́ ní o iye tó rọ ayé àtúndà àwọn oníṣú bí yàn yìí wọ́n máa ń tẹ̀lé ọmọ mi sọ pé àwọn mi ti ẹ̀rí ẹ̀rí ìgbọ́wọ́ wọ́n ní ẹ̀rí ọwọ́ táwọn máa ń gbà wọ́n ní làlẹ́ ẹ̀rí àlẹ́bí ṣe lé àfáwọn èèyàn ẹ̀dá kùn sánẹ́bí ọ̀dọ́ làwọn ṣé wòye náà ní àkọ́kọ́ lẹ́yìn àwọn ẹni wọ̀nyí ànábì ni ọlọ́wọ́ bá ní àwọn ni wọ́n máa ń ẹnìkan tó wá di kó wá tó wá bá agbáko sidik tó wá ní mo ṣe béyà fún ọ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn kò sí béyà tí bá ṣe béyà kìláfà kí a bẹ́ẹ̀ sì ni kì í ṣe kí everybody ni ó ṣe àwọn olùlọ hẹ́lẹ̀ wà á àwọn náà ni gbogbo àwọn yòókù wọ́n fẹ́ gbà pétọ̀ aṣáájú wa lélẹ́ yìí sọ béyà gbogbo àwọn tó bá jẹ́ olùlọ hẹ́lẹ̀ wà á àwọn ni wọ́n ṣe béyà fún ẹ tó bá fẹ́ jẹ́ kọ̀lífà gbogbo wọn gbọ́ lọ́wọ́ rẹ̀ yá afọwọ́lé pétọ̀ wọn ni kàlífà wọn ni kàlífà wa so àwọn oníṣòwò máa ń lo kiri ìpétọ̀ nítawọn náà ti ń ṣe kàlí táwọn náà ti ń ṣe ìgbọ́wọ́ fúnra ara wọn lélẹ́yìí so ọ yàtọ̀ síra wọn o ọ̀tọ̀ra wọn àwọn kan ní pé àwọn ṣéwù yìí sàmẹ́bí ọlọ́run lẹ́yìn náà wọn ò sì jẹ́ pírẹ́sidẹ́ǹtì ìlú wọn jẹ́ gọ́vnà lẹ́yìn náà àwọn tó ti wá ṣe pé àfúnyìn wọn kì í ṣe hálùlẹ̀ ẹ̀wọ̀n sínú àwọn hálùlẹ̀ hílí wọ̀lẹ̀ àkì so yìí wọn. so bákan náà ṣé wàá rí bẹ́ẹ̀ àti wọn táwọn ń ṣe yìí ìfisọ́nidẹ́rú ni pé gbogbo tó bá ní mo rí kódà bí nǹkan yẹn bá takò fi ọlọ́run ọgbọ́dọ̀ rí inú ti mọ ní bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni odi bàbá mi láyé àtọ̀run ní ti bá sọ fún ọlọ́gbọ́dọ̀ gbọ́ àbà ẹlòmílẹ̀ mọ́ ni àbà àwọn èsè yìí ń bẹnu tíra wọn ni o Ibrahim ni yà sọ kọ tíra kan rú ulẹ̀ hadab rúwúṣú al-adab náà ló pe tíra wọn òun ló fi kọ ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ kọ́ ẹ̀yin mùrídìlẹ́kọ̀ọ́ ó ní wà kún kàmá yìtín wala tudabbir ó ní mo ṣe fẹ́ kó orí níwájú èmi ṣéèkù rẹ mo ní kó orí bí òkú wala tudabbir má lò nílàákàyè kankan má lò nílàákàyè ó wá tún bá lọ́wọ́ ní wàláwó bá nà fasadu ra'yihi kúrò àtọ́ bá rí pé aburú ní ṣe yìí torí pé ní ṣe yìí ó sínà ọ̀gbọ́n sọ ní ti ń jẹ́ bẹ́ẹ̀ àwùjọ tí wọ́n nù ọ́ ìdán pè ní ìgbọ̀wọ́ nù tó ní pé bẹ́ẹ̀ àtàwọn eléyìí ṣe fún anabi sallallahu alaihi wasallam olùkọ́ àwọn afẹ́fẹ́ rẹ̀ sí ni mo ṣe islam anabi wa ṣe bẹ́ẹ̀ àfáwọn mẹ́sàn-án anabi pa ẹnìkan tì nínú wọn kò ṣe é fún un. sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam wá pa sí yẹn wọ́n wá ń sọ pé faqalu ya Rasulullah ah, àwọn ìyókù wọn sọ pé wà nábì bay'ata yẹn tis'ata wàmsáfítà náà hàdà ó ṣe bẹ́ẹ̀ àfáwọn mẹ́sàn-án ọwọ́ ọwọ́ amúwọ́dún fẹ́ nìkan bákan náà bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní kọ́ àwọn ọmọ kíláàsì níjọ kan àwọn ẹ̀ṣẹ̀ sírì ni àwọn tó ti dọ́mọ gé dáadáa ni wọ́n ń ṣàlàyé fún wọn nípa ìmọ̀ràn tó aṣọ délé wọn wọ́n ṣàjà sọ̀rọ̀ sufi ni wọ́n sọ fún wọn pé àwọn kìíní yìí wọ́n máa ń sa burú aláburú ni wọ́n o àwọn sáwì àwọn tọ̀ríkà yìí ìkàwá ní nínú wọn pé oníbẹ̀ ni àwọn ti gbọ́ ọláwọn ti gbọ́ bó ló ṣe gbọ́wọ́ oníṣẹ́wọ́ àwọn bá àwọn lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìtọ́ba tó ní bẹ́ẹ̀ lọ́lọ́run tí ojú bá ń tì òní ò ní pé bóyá wọ́n èké ẹ̀ṣẹ̀ yìí òǹkẹ́ wọ́n èṣe ẹ má jẹ́ bá wa wọ́n èṣe àlọ́sọ̀lá sọ́là ló ṣe yìí olórúkọ gbọ́ léwu lọ́wọ́ áà mo ń tọ̀ ara tí ń sọ fún yín ni o ṣe é rí pé àti sọ̀rọ̀ jìnnà mo ní sódà kí wọn bàrẹ̀ lọ́wọ́ kọ́kùnrin náà kọ́ mọ̀ mọ̀ ní ah, ọ̀dà ló tọ́ kọ́dà ètò pàdésì fáwọn ní kíkọ̀ ọ̀dà ń tọ̀ òun rèé gbàtí nǹkan yín ní àwọn ọ̀nà tí máa ń lídìí yàn sí zìnà sí àká ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nìkan bóun tiẹ̀ ti jẹ́ ìwé ara rẹ̀ mọ́ òun ni pé gbogbo bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́wọ̀n bá ti fọwọ́ sànàbí ọ̀fọ́ sí ìbàjẹ́ náà ni ìbàjẹ́ lẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀ alákùlùmọ́ni àkàlà alákòlù ṣe máa ń kàlà Allahu bátilun gbogbo tẹ́ bá ti di pé kò sọ lọ́wọ́ bá ń bẹ ìbàjẹ́ lẹ́ bá ń di rẹ̀ tó ti súnmọ́ ànábì ìdàgbà ìbàjẹ́ lẹ́ bá ń di rẹ̀ tó níbi tí mo ti lọ nípa àwọn ènìyàn wá ń bi ànábì pé á ah, ó ṣe bẹ́ẹ̀ fáwa mẹ́sàn-án ó sì wá pa arákùnrin yìí tí ó ṣe bẹ́ẹ̀ fún fakọ́l ànábì wa sọ báyìí pé inna alayhi tamima ṣé ó ń dè ń bẹ lára rẹ̀ nìyí pàrọ̀ ń bẹ lára rẹ̀ ni ìgbádìí ń bẹ lápá rẹ̀ ni ìgbádìí ń bẹ ń di rẹ̀ ni ẹ̀wọ̀n kan o ẹ̀dá kò sí rárá ń ka ọ̀ṣọ́ bá ń tẹ́ ni ẹ̀wọ̀n bí tí la ilaha illallah ṣé ẹ̀rí tàn wá tẹ̀ sọ fún yàn pé yàn gbọdọ̀ máa kiri bọ́ọ̀lù òṣèlú wọ́n yẹ kéèyàn gbọ́n mọ̀ pé yàn gbọdọ̀ máa dé bẹ́ẹ̀ ń gbọ́ ní oṣù kan jò ní wọ́n ní ẹnìkan sọ lára wọn wípé ìgbò táwọn ó dì yìí tìpá tìkúùkù tó ń dé tìgbàdí náà ni kó ń kálukọ́ lé wá o la ilaha illallah nínú news àtòǹdè àtìgbàdí mo ń tọ́ àpé ìlú tó dáa ni irú ọkùnrin tó sọ̀rọ̀ ń gan ẹ̀ kan náà lè gbé kan ààrẹ sẹ̀ pé jàǹdùkú ni wọ̀nyí àtúlù ni wọ̀nyí wòye sòṣèlú sàgbàlagbà wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú báyìí pé àtòǹdè àtìgbàdí àti gbogbo ẹ̀ náà ni gbogbo kẹlọ́ lè táwọn fi dìbò táwọn dì yìí nù tẹ́dàpọ̀ kálùsù náà kan ló ń kiri bọ̀lú eléyìí àbí kálùsù náà kan ló ń wọ́n ìfọ́ọ̀bù lórí eléyìí tẹ́tìrí kó ṣèlú ẹgbọ́ nu sàfikọ́nà ọ̀la kó ṣàánú fún wa. so ní pé anábì ní odò ń dèmọ́ra ní fa adékalẹ̀ yẹ dáwú fakọ̀tọ̀ àhà anábì wá fa ọwọ́ rẹ̀ jáde anábì kọ́ ọ bọ̀ lára anábì wá já kiri ń kó lára rẹ̀ pé tí òjì ń ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀yà àhù ànábi ẹ̀sẹ̀ wá sí bẹ́yà fún un àbíbá mi náà ẹnu tún pé wà adékálá yá dà o òun gẹ́gẹ́ wá kọ́ bọ kíní ọ̀pọ̀tọ́ ọwá jà báyìí ànábi ẹ̀sẹ̀ wá sí bẹ́yà fún un wàkọ́ọ̀lù ànábi wá sọ báyìí pé mọ̀ntà alákọ̀tẹ̀ ní mẹ́tàn fọkọ̀lù aṣọ́ọ̀kà ẹni tó bá ń di nǹkan mọ́ra tí ń so nǹkan kọ́rùn-ún ẹ bọ́lẹ̀ ni òun ń ṣe o anasọ̀rọ̀ sọ́lá wa ṣàlàyé fún bẹ́ẹ̀ rọ̀wáwù akim binaxrihi wọ́n níbi mọ́mù mùsẹ́dà akim bọ́nà ṣe gbà wá nù akim ṣe gbà nù mùsẹ́dà kẹrẹ wàrúwá tó wọ́n sì kọ́ gbogbo àwọn tó ń sì gba àdéhùn yìí wá àwọn tí a lè gba ọ̀rọ̀ wọn wàláyé èṣù kan sápamọ́ síbẹ̀ ni káwọ àwọn kan tá à ń so kọ́lé káwọ àwọn nǹkan tí à ń so kọ́nu mọ́tò káwọ àwọn kan tá à ń dèmọ́dì káwọ àwọn kan tá à ń so kọ́rùn tá à ń so mápá ẹ kọ́dọ̀ ọmọ kéékèèké ọmọ dèmọ́ndì ọfẹ́ eyín dèmọ́ndì ọfẹ́ rìn kébé ó jẹ́ pé gbogbo nǹkan ẹ̀bọ́ sára yé níbi gbogbo ọ̀làmọ̀rí ọ̀rọ̀ tó wà báyìí ṣètọ́ ni wọ́n sá rí ààyè láti ń gbogbo ọ̀rọ̀ alámọ̀rí ìsẹ̀mí ayé wa àfi kẹ́ bọ́ sá bọ́ sá so gbogbo àwọn nǹkan wọ̀nyí ká jìnà sí kòǹjò àtọ́ ẹ̀yìn kéńgbé gbogbo ẹ̀ ìdí nǹkan ìdí ọ̀kan aláyàzì kòrànkankan kòrànkankan nínú ìgbésí ayé rẹ ọ̀wọ̀ ẹ tó kọ́lé ìwo gbé kọ́lé ẹlòmíràn à káì ọlọ́run akọ́mọṣẹ́ àṣàánú wa ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń kankan wàláì àzìmàdánwò ni ìṣúkàn lọ lè sá kó lọ lè lúgọ sí ìdí àwọn kìnìún yìí ni ẹ wá wo àdìsí láǹkà yìí o tí ẹ bẹ lè ṣe tó bẹ lè kú sí bẹ́ẹ̀ tí ẹ bá kú sí bẹ́ẹ̀ ìyẹn mọ̀ kúkú ẹlẹ́bọ ni o gbogbo àwọn kìíní ìyá náà mọ̀ tábàdélé ẹlẹ́bọ àwọn náà mọ̀ tábà ń bẹ̀ ó yẹ pé tí wọ́n bá ń lé ẹlẹ́bọ ní wọ́n bá ń lé wọn mùsùlùmí ẹ́ nítorí wàá burú jù ní pélé àfa lẹ́tọ̀ àti wàá máa bá ọlọ́kùnrin ọjà sànù fún wa kódà bàrà pé nítorí ìgbóná ẹ̀jú kalẹ̀ ẹbọ ní gbogbo ní ẹ máa ń so mọ́ra ẹbọ ní kí o jìnnà sí kò ló kọ́lẹ́jì anẹ́tìtọ̀ ọ̀sọ́làmù lọ́yàn anábì ní man ta'allaqa tamimatan faqad ashraka ẹlòmí lè mọ ní kíní jẹ́ tamima irú wa náà la ké akélógà ẹ́ ìjọba lè ka kíní gan kó wọ́n ṣe ń pè ẹ̀yìn bàbá ní zaruji ọkọ mẹ́tàlá rírí òun náà sọ nígbà kan tó wọ́n ṣe kíní kan tó wà kékeré wọ́n ṣúgá ti bí àlà àmà ẹ̀ sàmà ẹ̀ wọ́n ní tọ́t bíyà àtàmà ẹ̀ ó nígbà tó ń fi ń ṣe kíní onígbà tó onígbà tó fi wà ní kéèké ara táwọn alágbára máa ń ṣe ńgbà kan nù inú ìṣe ti wọn ni ọmọ kékeré ẹ sì rí wọ́n de ó ń dè mọ́ tó bá ti wá di pọ́ mọ́ òun ti ń dàgbà yóò wá jà so òun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlànà ẹ̀bọ ni yíká jìnà sí ẹ wá rí pé mo sọ kí ní kan lẹ́ẹ̀kẹ́pà níbi ní pé wádà wádà kó owó ẹyọ so bí láti mọ̀ ipe àṣé bí oògùn ṣe ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá náà ní ń bẹ lọ́dọ̀ àwọn bí ṣe ń bẹ lọ́dọ̀ àwọn yorùbá yìí ní ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá náà anabi ni man ta'allaqa wada'atan wala wada'a Allahu lahu níbi náà ti bá ń sọ owó ẹyọ mọ́ra ẹ ní ti ń wòṣe sí àwọn ológun náà ẹ máa rí ń wòde owó ẹyọ mọ́ra anabi ni ò ní sinmi ẹni pé gbẹ́ndé ń sọ̀gùn ò ní ní sinmi mi ò tí ì rẹ̀ tó sóògùn tó wá ló tó rí níbi tá a ṣe dé yìí ẹ̀hẹ́n mi ò rí rí tó kò tán náà ni wọ́n ní ogun ogun ogun gbọ́ọ́rọ́ wọ́n ní wọ́n gun ẹ̀yẹ́ ọmọgun lọ náà ni àyínífọ̀kànbalẹ̀ ọmọgun lọ náà ni tó òun ni pé ẹ̀dàkùn tó ń tọ́ lọ́hùn kíní yìí n tó gbajúmọ̀ ní láwùjọ wa yìí tó pọ̀ ó lójú ojúlé tẹ́tẹ́ tẹ́wọ̀n lọ ní tẹ̀ níbà ó lójú ojúlé kódà lómi gan eh, mo ti rí àwọn kan allah akọ tọ́ba rẹ̀ mi àní ọdún kan wò ní mọ̀pẹ́ ti rí wọ́n kàn jọ ah kí ìdá la ilaha illallah tọ́lọ yọ ní tọ́dà aláàjì wà ìtọ́jú wa yọ kí ló wá sí yín kí ló sí ọ àìmọ́ àìwá mọ iye tó di gbogbo àwọn jẹkújẹgbè yìí náà gbogbo oríṣiríṣi tó di mọ́lé olè ó sì wọ bẹ̀ lóṣù ní nǹkan kọ́tán sòun ni pé ṣètọ́ọ̀nù wàlúwà àwọn ọlọ́dúnmọ́ dìmọ̀dẹ́mọ́ di kìíní yìí gbogbo àwọn ọ̀nà tí ṣètọ́ọ̀nù là kalẹ̀ láti fẹ́ fi sọ àwọn ọmọ ẹ̀dá mọ̀nìyàn tó lórí burúkú náà ní ọ̀rọ̀ ẹbọ yìí ó dákun yìí ká kíyèsí ànábì ni ẹni kọ́lọ́wọ́ bá sọ nígbà tí ṣètọ́ọ̀nù òun ti lórí burúkú pé òun ó ní eré ibú ó pé òun tòun ó wà tó fi sórí láyé ìdí fún wọn ni ìwà la àwọn ọ̀nà fún wọn gbogbo àwọn ọ̀nà tó fi ṣe orí igbó tó fi wọ iná náà nílà fún wọn àwọn ọ̀nà yìí náà lọ́nà ẹ̀bọ̀ o ìdákan jẹ́ ká jìnà sí ọlọ́run bá kó ṣàánú fún wa o kò fi ẹsẹ̀ wa dúró dé kò fún wa ní ìsìláàmù tó lálàáfíà kò fún wa ṣe o subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk asalaamualeykum. wa aleykum salaam. ìbéèrè yìí wá ní please help us call attention of people to betting. take capital and our blow because it has become rampant particular in this economy. Please help us all our attention during COVID as well. wọ́n máa ṣanra ẹni ilé ìṣàn lórí wọ́n ti bá a tó wà. sọ̀dá kan àwa ọmọ mùsùlùmí tó ẹ jẹ́ kí a sọ̀rọ̀ fún nǹkan tí ọlọ́run bá lóun ọ̀fẹ́ tẹ́tẹ́ títà tẹ́tẹ́ títà ọ̀pọ̀ gẹ́gẹ́ ní sàlàyé yẹn nínú Ìlọrin nera tọ́ nera tó máa ní pé náírà náírà bẹ́ẹ̀ tàbí náírà bí mú náírà bẹ́ẹ̀ tó irú àǹkan yìí tọ́lọ́ ọmọ fi bí ẹ̀rọ fi rí Al-Qur'an ipe innal khamra wal maisira wal ansab wal azlam rijzun min amali shaytan fajtanibu anabi ní tẹ́tẹ́ títa iṣẹ́ ẹ̀gbẹ́ni ẹ̀gbẹ́ni min amali shaytan iṣẹ́ èṣù ni fajtanibu kí o jìnà sí kí o kẹ́ni bá ń ta tẹ́tẹ́ ọmọ èṣù ló ń tọ̀ ọ́ ìdáàbò ẹ̀yíká jìnà sí gbàtí wọn bá ti rí èèyàn wá mọ́ kọ́ palẹ̀ mọ́ wọn tó bá ti rí èèyàn kó làwọn kọ kalẹ̀ tó bá ti rí èèyàn kan patronize wọn kó ra wọn náà wọ́n lọ tó dákun àwọn mùsùlùmí ẹni ká kíyèsí tó dákun kíní yìí ó léwu fún ìṣẹ̀mí ayé wa gangan ní nítorí ṣe pẹ̀lú ìṣẹ̀mí ọrọ̀ ajé ara wa gan ẹni tí bá ń ta ò lè ní àbáyọrí rẹ̀ ń bẹ̀ kódà tó bá rò pé òun jẹ àwọn kan ní oúnjẹ owó olówó lọ ń jẹ tó ráwọn kan lọ fi kíní yẹn dá tí wọn ń jẹ omi pa àwọn kan ń sọ́ọ̀tì rẹ́kẹ́tẹ́ wọ́n wá ń jẹ tó bá yá náà ọ̀wọ́n náà padà kan sọ́ọ̀tì náà ni tó yẹ kó bá jẹ àdúgbò wọn ń jẹ nǹkan yìí ò lè sàlùbáríkà fún ọ tó torí pé owó àràmù ni owó àràmù sí ní kì í lálùbáríkà nínú ìwọ̀dàkùn ìwọ̀dàkùn tó ká kí Assalamu alaikum. Wa alaikum assalam. Ṣé ó bá kí èèyàn máa kọ orúkọ Ọlọ́run sí ara ilé àbílẹ̀ mọ́ ara ilé? Náà, ẹni pé mo sọ̀rọ̀ tó ń jò ní pé nípa kíkọ orúkọ sí ara mọ́tò orúkọ Ọlọ́run àbí àyà Kùránì sára mọ́tò àbára ilé ìlú kàbáwọn tó padà kafatuwa kan lórí rẹ̀. Ẹni pé mo ní ìmọ̀ nǹkan tí mo ní pé mi sí kàǹkan nípa ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ tó afa sáàj tí wọ́n pe àkéèsí mi sí kílẹ̀ pé àwọn kan kan tó jọ wọn bẹ́ẹ̀ ìbínú padà wà rọ́jà àwọn kílẹ̀ yẹn tó afa ṣàlàyé pé àyà Al-Qur'an tó wọn ò gbé kalẹ̀ fún torí ẹ̀ nǹkan báyìí tó lára nǹkan kà kún ni pé ara ìyẹyẹ Al-Qur'an ni ìyẹyẹ Al-Qur'an ni kí wọ́n máa kọ́ àyà Al-Qur'an sara mọ́tò kí wọ́n máa kọ́ sara níkàkiri kí wọ́n máa gbé ẹgbẹ́ ọlá kìí sí nípa rẹ̀ níta lẹ́bi ní ká ṣe ni pé kí wọ́n ka àkùránì ni kí wọ́n ka àwọn pa àwọn kọ́sára lékì àwọn kọ́sí lékì àwọn ìgbà rẹ̀ kí wọ́n ṣọ́ra fún mi tó wọ́n lọ àìlẹ́m náà. Ààrẹ náà ni. Náà. Assalamu alaikum. Alaikum assalam. Please, what is the position of Sunnah regarding everywhere contribution and usually doctrines and teachers salary is it to buy or not. anyway ẹni tó bá fẹ́ kán yọ ni o ní owó tó máa yọ lọ́dọ̀ àwọn tíṣà àgbàdo nìkan ṣe ẹni tó bá fẹ́ kán yọ ni ẹni tó bá ti lóun ò ṣe wọn ní yọ wọn bá wọn yọ ní tipa tó èyí nǹkan tí mo ṣe kán yọ láti fi sọ́ọ̀sì sálárì ẹ̀ wàmí ìṣẹ̀lẹ̀ kó bóyá ẹ̀yìn kan ní í ṣe pẹ̀lú rìbá ìrún náà bá yàn án ìpamọ́ ni so wallahu a'lam náà. asalaamualeykum. wa aleykum salaam. ìbéèrè yìí lọ́wọ́ ẹ dákun ẹ tọ́ka wá sí ẹ̀rí evidence tí ó pọ̀ fún wa wípé kò dáa kí ẹ máa ṣe àbúrò ní àsìkò ẹ wá tọ́ka ibi tí ó wà nínú tíra àti péjì tó wà. naam hadithi eh, ayé ayé al-Qur'an nínú suratul A'raf àyà yẹn ni ọdún second to the last àyà nípa yẹn lọ kàn yìí ó àyà òun láyà òun ni ọ̀tẹ̀lẹ̀ wẹ́yà wẹ́yà one sixty three kan ẹ́ one ninety nine èyí ló sọ́tò àárọ̀ ọlọ́run bá ní wọ́ọ̀dù kò rọ́bàkà ìnáfíṣíkà تضرعا وخفية ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين ọlọ́run bá nínú rántí ọlọ́run ọba bíi násìk lójú ara rẹ fúnra rẹ nìkan tàdọ́rọ̀ àyìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìtẹríba wà kó fìyàtà àti jẹ́jẹ́ ẹ̀wọ̀n kan wà dúnà jàrí mìíràn kọ́wò máa wí jákè má máa pariwo bílgò dówì wà lásán bọ́ aláàárọ̀ ni wọ́n yá nírọ̀ rẹ ni wọ́n là tẹ́kùn mẹ́rin kan lè má wà nínú àwọn òkùnú èèyàn. tó bá kan náà àdìsí ń bẹnu sọ̀ṣẹ́ òmùsùlẹ̀ anẹ́sọ̀ lọ́ọ̀sán àlejò àti tẹ́lá fẹ́ gun òkè ẹ máa sọ pé subhanallah tẹ́lá fẹ́ bọ́lẹ̀ ẹ máa sọ Allahu akbar báwọn sọ̀rọ̀ àti ṣe kéde yìí òun wá ń fẹ́ máa papọ̀ ah àlejò àwọn àlejò ní ẹrù bẹ́ẹ̀ ríú alhamdulilayi ah ẹ wá ẹrẹ òun yìí lọlẹ̀ wọ́n bú dú aswatakum ẹ jẹ́ kó òun yìí kọ́ lọlẹ̀ yẹn yẹn innakum pé ọba tètè rẹ dì ẹ̀dùn ọba ayáyá tí kò tó ń gbọ́rọ̀ tó bá nàbí ṣe ń dá ọdún ní pé ẹ mọ́ pariwo ẹ mọ́ ti papọ̀ wọ́n bá mi kọ́ máa ṣe bí ẹni so bí anẹ́sàn sálàm ṣe kó ṣe rí o ẹ̀yà kúrọ́nà tàbí èsì nìyẹn tó bá kan náà afárò àwọn sálàm níjọ́ tí Umaru gbọ́ ipe àwọn kan wọ́n kóra wọn jọ wọn láwọn ń ṣàdúrà papọ̀ Umaru ẹ̀rọ lè bá mú wọ́n mú débà yìí ọmọ ọ̀rọ̀ yẹn lọ ó tọ́jú ẹ̀ gbàbalẹ̀ wọ́n mú débà yìí ó nà ó nà wọ́n ní à ń sàdúrà fún yín ní kálọ́ bí ọlá dúrà ṣe kálọ́ bí ọmọ sàdúrà ń jẹ mọ́ tó mọ̀ pé kìí ṣe pé bóyá wà là ń ya wú fúnra wa ẹ̀yà kúránì ni àdéhùn ní asọ̀rọ̀ àwọn sọ́nà fún lélẹ́yìí so bákan náà abdullahi ibn masoud náà mo ká kàrẹ̀ lánàá náà ohun tó wọn náà tó wí fáwọn tí ó bá wọn tí wọ́n ń ṣe àdúrà lẹ́jẹ̀ náà papọ̀ àbí àwọn sọ́wọ́dà àwọn ọmọ wọn wọn ọ̀daràn ntànàbí nìkan ṣe iná wọn tó wá tako àbí ntàn sọ lójú ànábì wọn tó wá tako àkàlà wà hàṣà láyéláyé ibùdó màsán yìí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó pé ntàn ṣe lójú ànábì yóò wá dé yóò wá tako àbà láyéláyé bẹ́ẹ̀ ni akọrù pọ̀ rẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbá tó tó ń gbọ́ tọ́mọ rẹ̀ lọ ní àwọn tó àwọn ṣe síkìrì papọ̀ ó sì mú ọmọ rẹ̀ ó ṣiṣẹ́ gbá fún fífá tó rí ọ láàrin wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ wọ àìlà náà. olùmọ̀gbẹ́lẹ́ náà tó ní ẹ̀rí àti gbèsè bí ẹ̀rọ ó sì wá lọ wà lámọ́dáàbò náà sàtàwé lẹ́jẹ́. náà asalaamu aleykum oníbẹ̀rẹ̀ pé kí ni ìyà fún ẹni tí ó sọ wípé tọ́ olówí bẹ́ẹ̀ àwọn ọmọ olórí pé olùsìn ní látọ̀ ẹ̀rọ ìyàrá àlẹ́bí sáré wọn ní wúdẹ́ nígbà pé ṣe ó fọwọ́ rẹ̀ lásọ tó wá lásọ kò lè rí pépé. ẹni tó bá sọ lọ́rọ̀ yìí tó apẹ́lú tó bá ti ń sẹ̀sìn tó bá gbádùn ní ẹni tó apẹ́lú ṣẹ̀rí àná ẹni ẹni tí wọ́n pa ni. ó ní bùkátà sí kí wọ́n pa tó apẹ́lú ṣẹ̀rí àná pé mo yanjú rẹ o tó apẹ́lú ṣẹ̀rí àbá ni torí kí wọn máa bú anabi sallallahu alaihi wasallam bí ẹni tí ń bú ọlọ́run ní kúfùrù ni ìjìbá kọ́dà kò sí kìláàfù ń bẹ̀ kò sí kìláàfù ń bẹ̀ gbogbo àwọn sọ̀hábà gbogbo mùsùlùmí náà jẹ́ àwọn àfa ni wọ́n pẹnu pọ̀ pé pé ìbú ọlọ́run ọba kúfùrù ni ìbú anabi sallallahu alaihi wasallam kúfùrù ni torí ẹni yìí tó abẹ́ ọlọ́run ọba sọ̀hánà ọ̀sán tòkẹ́ nìyẹn kọ́ lọ́lẹ́ tó bá kọjá ó kò lè lórí nǹkan bá wọn o tó burú ni. ìyẹn láàrí ẹlòmínà ń bẹ náà ó lọ ó lọ fàálù súnà sí ẹ̀yẹ wàláyé súnà ló fi o suna ló fi ń sí ẹ̀yẹ tó a kò bá fẹ́ bu ẹnìyẹn bu lọ́tọ̀ ó ti yé má bu súnà lára rẹ o tó bá fẹ́ da abúbu mọ́ abu súnà ẹ ó lò sí orísòkòtò ẹ̀ a ah! kò ní wọ́n wọ́n ṣòkòtò òṣìṣẹ́ ń gbé kí a. Ah! àbí wọn onírun gbọ̀n bí irun gbọ̀n kínní wọn ti bẹ́ẹ̀ o ayé Kùránì wa o kul abillahi wa ayati wa rasulihi kuntum tastahzihun la ta'taziru faqad kafartum ba'da imanikum. kódà yẹn kódà kò dáa kí wọn fi sáwàdà gan kí àwàdà lè ní ṣe bá wọn máa fi ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi sáwà àwàdà so ibùn àwọn sọ pé aljiddu wal hazl yẹn sáwà àti pé o serious àti pé o ń sáwàdà bákan náà ni torí ẹni ń sọ pé ah à ń sáwàdà ni ànábi ni ah ọlọ́ni àkọ́dúkà fáàrìtùn ẹ̀dì kẹfẹ́rí ṣùgbọ́n kó má ṣe àṣàánú fún wa o ṣùgbọ́n kó ṣe àlékún ìtọ́sọ́nà fún wa náà sọ́kùn náà. salamu aleykum ẹlẹ́kùn tí ọkùnrin kan bá fẹ́rẹ́ ìyàwó tí ó ṣe kírísítẹ́nì tẹ́lẹ̀ tó wá padà yá tí obìnrin náà wá ṣe tó ṣe Christian ṣọkọwà náà ètò oṣù tó ṣe Christian again ṣọkọwà náà ó sì ní abáyé láti bá a sọ̀rọ̀ tí ó wá bá a sọ̀rọ̀ ẹ dàpọ̀ tí ò wá bá a sọ̀rọ̀ ẹ dàpọ̀ kí ni ẹ̀sán lówó onítọ̀hún sàlámù alaykum ẹ rí i pé nínú gbọ́jọ́ sẹ̀ríà Islam àwọn kankan kankan bẹ́ẹ̀ tó ní pé ó èèyàn lè ṣe àmọ́ wọn kì í gbàyà ní ẹ̀jú rẹ̀ láti ṣe tó ń bẹ bẹ́ẹ̀ náà nínú ọ̀dọ̀ àwọn tó bá fẹ́ ṣe aláṣọ láwọn tó ń jẹ́ àwọn oníyìnbó wọn ni ó wà permissible àmọ́ kó wà advisable tùrú ẹ̀ ni kéèyàn fẹ́ ẹni tí kò kì í ṣe mùsùlùmí tó jẹ́ kiri lóbìnrin mùsùlùmí lè fẹ́ so àmọ́ kò kò kò kò kò sí kò sí ìgbé wọn ò gbà níyànjú rẹ̀ torí aburú tí máa ń padà ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ so lónìí wá ní oṣù wa fẹ́ kiri ó christian lóbìnrin oṣù wa wà nulẹ̀ rẹ̀ tó àbí kò bá ti change tọ́ kò filẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kò change sínú islam ó tún wá tó padà rídà ti ṣẹlẹ̀ nù ó yà filẹ̀ kọ́ máa lọ kó kú òní lọ́dọ̀ rẹ̀ tó ti kọ́kọ́ ṣe tó abẹ́kọ̀ bá ti ṣe islam lọ́wọ́ ní oríṣi tí àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ tọ̀ wọ́n lọ́kàn máa tó padà padà ṣẹlẹ̀ sí ọ̀sẹ̀ mo ló wà permissible àmọ́ kò wà advisable so irú ẹni tó bá rọ̀ léṣe irú yìí tọ́ òun lọ́mọ tó fọwọ́ rẹ̀ fà àmọ́ nígbà tó wá dé pé tó wá change sí mùsùlùmí ó tó wá lóhun tó wá kú nínú islam ah man badala dinahu faqtuluhu kúrò tó bá ṣe pé nù ibi tó bá ṣe ń lò fi ẹ̀sìn ní níjọba ẹ̀sìn irú ẹni yẹn wọ́n rọra mú wọ́n sì pa á ní wípé ah, ah wọ́n fẹ́ pa ẹ̀sìn rẹ̀ dà so tó aago bá wà lórí ẹ̀sìn rẹ̀ tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ̀ wọ́n lọ mà so wallahu a'lam irú ẹni tó wàá mọ̀ yẹn tí kò wá kìlọ̀ fún un olóòní balẹ̀jọ́ lílu rẹ̀ o níbi ó ní balẹ̀jọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sallallahu alaihi wa alaikum salam. Ah, ilé ẹ̀ka pàkíyèsí pé ayé àtàjẹ́ lẹ́kọ̀ọ́ sọ́tọ̀ àárọ̀ pé two oh five ni. two oh five ni sọ́tọ̀ àárọ̀ jazakumullahu khairan. bákan náà ẹnìkan fẹ́rẹ̀ nípa ìgbésẹ̀ dáná lẹ́kọ̀ọ́ ni wípé ṣé kéèyàn máa bú ọlọ́run àbí kéèyàn bá nìyá bí wípé inú èjì èwo ló lágbára jù lẹ́nu owó ní ẹ̀rí rẹ̀ ló lẹ́nu jù náà ní kí n tó dáhùn béèrè yẹn sọ ní kí ni halqa hibbu mutun tí àwọn èèyàn ń ṣe sọdákùn à ń gbára níyànjú kéwú ẹni súnà wà láà kéwú ọ̀la àǹfààní ńlá láti ní hibbu mutun ní pé bí wọ́n ṣe máa ń há àwọn tíra tíra tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn so akéde rẹ̀ níbi nǹkan bí bí oṣù méjì àbí mẹ́ta bí oṣù méjì náà nìyí so àwọn èèyàn tí wọ́n ń rẹ́jísà nígbà wọn so àwọn dàbí pé ìfẹ́ máa tọ́nà fún fẹ́ máa fẹ́ máa dínkù sọdá pàgbà wọn yàn jù so ẹni tó bá tún ní èròǹgbà kúrò fẹ́ ṣe ẹ wá rí àfa science ẹ wá rí wọn tọ́jú kó tì mí yìí òkè forúkọlẹ̀ wọ́n ṣàlàyé ibi tí wọ́n ti máa ń ṣe ní àwọn tá a ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó méje ká kú rẹ̀wẹ̀sì ẹ̀mí tòun bá ti jẹ́ nǹkan dáadáa báyìí ó fẹ́ máa ń léèyàn sá àti kí wọ́n gbà fún ṣèǹtọ́nù ni ṣùgbọ́n ọkọ̀ mọ́ṣá sí rọrùn tọ̀ ẹni tí ń béèrè pé ọlọ́run àtànẹ́bì èwo ló le jù ní kúkú méjì náà ló le o méjèèjì náà ló le ẹni kọ́ ọlọ́run ọba ẹ̀wọ̀ ayà tí mo kà lẹ́ẹ̀kan àbẹ̀là wà nẹ́bì sọ fún wa pé sọlọ́run wà àyà tí àyà ọlọ́run wà rọ̀ṣúlì sí òjíṣẹ́ ọlọ́run gótù tẹsán zòwún náà lẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni sùnwómi pé àti kùránì àti ọlọ́run àti alẹ́sọ̀lọ́ sọ́nà ọba amúkẹ́ òfin kankan ṣe yẹ̀yẹ́ nínú wọn o sọkọlọ kọ́ mọ́ṣá sànú fún wa taala. اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ọdún ẹni tó ń lè tó sí ẹgbẹ́ náà yóò sọ pé pé ó di another month kó tó mú owó tó kù lọ́wọ́ rẹ̀ wá tún fi àṣẹ tó máa wò pé ìdáná bọ́ tó ti fún mi láti. nínú ìwọ tí wọ́n ní ká lọ ọ̀rọ̀ àwọn náà ń gbé onídàájọ́ ìrìn àjò ìrìn lọ́la ìrìn lọ. àbí kílẹ̀ òtún náà. ìwọ́n rẹ̀ bóyá yóò rọrùn àti ilé ìkẹ́kẹ́ bíi ẹni tó báyìí pé ẹ àbí ló wà ní ẹwẹ ìlú aláìní aláìní ẹ fẹ́ bẹ̀rẹ̀ kan láì lọ di apẹ́ náà máa wà á báyìí. ẹ eh, látọ̀dọ̀ yìí ah. Ah, ó pè wá ní táìmù. Eh. wọ́n lè tún wà mú báyìí. ẹ jẹ́ ìyọ̀ǹda yín so four thirty eh, dollar. ẹ inshallah ẹ gbọ́dọ̀ kẹmẹ gbọ́dọ̀. ẹ ẹ àti ẹnìkan sọ̀rọ̀ ó wá ní àdéhùn kan wà tí bóyá bóyá kan náà àwọn sábẹ́ àbẹ́ àtúmọ̀ lọ bá náà bí bóyá ó lò máa ń lála kàrí kìnìún kan àbí wà ní kó hàn. ẹ irọ́ ni a <laughs> dì bẹ́ẹ̀ pẹ̀lú ògbó eh, eh. náà a dì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ní àbúdù jana ọ̀dọ̀ àmírù jésù wọn ti gbọ́. ẹ eh, ẹ bẹ́ẹ̀ yóò hàn pé wọ́n á fi sáà bí lò. irọ́ ni ẹ dákẹ́ fún mi kẹ́kẹ́ ẹ jẹ́ àbọ̀sí náà ẹlẹ́kùn àbá ẹ ní pípa ìbò jíjí èyí ń bo èyí dìbò tẹ́lẹ̀ wọ́n kàn á mú ẹnìkan wá fún mi ní káàdì ìlẹ̀rẹ̀ kó ń gba ìjọba wá fún mi ah, mo ti gbọ́ pé buhari tó fẹ́ ṣe kíkọ́ bóyá lè ní wà ní dàbí ìlú. nǹkan fi jẹ́ ọ̀tá lẹ́yìn. ẹni tó bá jẹ́ oṣù náà mọ́dì. báwo òun kò ní ìlú ara there is nothing that even come to him but ó ní àṣà oníṣàwáìdì ni ní àwọn ṣàwáìdì ló ti ka yẹn ní àwọn ṣàwáìdì. ibi ẹwúrú ìjẹ́lẹ̀ kẹsì àkàdé sí ọwọ́ ní ṣàwáìdì sọ̀rí àlọ́. máa lù máa lù bó ti yé mi. báwa yẹn bá wí òkú ní wí kò ní pariwo ní àwọn tó bá yẹn. ẹ ẹ tábù bá ẹ tábù ni fábàlẹ̀ fábàlẹ̀ gbogbo ẹni tí o fi tẹ́wọ́lẹ́ lọ. àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí ẹ máa sábàlá àmọ́ ọ̀rọ̀ pé kí ẹ máa kí òun lọ pé ẹ wá ti ṣe mẹ́ta àti ní ìlú àgbà ẹ bá ti ṣe ẹ máa ní bí tí ó tẹ̀ bá tí ó tẹ̀ bá ń so èmi á ṣe alága ayé mi wá pè lálẹ́ mi gbà kí ni. ọ̀lẹ́rìí pé tọ́wọ́ sí mẹ́ta náà ọ̀sẹ̀ rẹ̀ kù tí ó ṣe tó tẹ̀yàn bá ń so báyìí tó bá jẹ pé ó bá ti di àìsàn síyàn lára kò ní ìdìkò sí mẹ́ta tó bá ṣe ọ̀kan wọn lọ kí wọn ọba àmọ́ sólè lòrùn ó ti da àìsàn ni kò tó wá pé èèyàn jẹ nǹkan kan ni kí wọn ń táwọn pẹ̀lú ìwòye àwọn àfà wọn ní kí wọn wọ tọ́ílẹ̀tì tó bá jáde fẹ́ǹdé tó fi kírun tán ìṣòwò ló wà ó ti yé àwọn bọ̀tí sílẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bá ń sọ àkọsẹ́ fún wọn. wọ́n làtọ́ bá sì kámọ̀ tán kọ́sì kámọ̀ tán ṣùkọ́ wá wò pé òun fẹ́ ó lè sọ̀rọ̀ kan fún wọn ìlú ẹ̀gá yìí mo ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ oúnjẹ ẹ̀jẹ̀ ìjọ ìgbà tí wọ́n parí kó tó bá àgbẹ̀fẹ́ gbọ́n wọ́n sì ká mọ̀tàn ìmọ̀ ẹ̀sọ́ á sọ pé a ní kí Jímọ̀ níbi ìlẹ́jọ́ mẹ́jọ o. tí eh, oúnjẹ báwọn Christian bá sì ní òòjọ́ eh, abinu ìyá àti òòjọ́ Christmas tí ìyẹn lè jẹ oúnjẹ rẹ̀. ó máa fún ìlú ìjẹun.

wọn ni ẹ ń ya ẹja àlẹ ṣe nẹfìlà ní àwọn ọba yẹn yàn ìyàwó mi ni dáàdi mi yà mí ẹja lọ ọdún náà ọdà ó sì yẹ mọ gbóbi lẹ́nu ogun tó bá wù ọ. ẹyẹ lọ mi o. mi o ọ̀rẹ́ mi wá sọ pé ká parí ìwúrà mi ẹni gbọ́dọ̀ ẹsẹ̀ ẹyí ẹni wọ́n gbé ẹni ní bídí àní. ẹ ò náà kò sí àná. wọ́n wàá wa ló ṣe é. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n nípa jí ìfẹ́ máa bá òkú bí. ẹ ní wọ́n ṣe náà ni ẹ kàn bọ́ ẹ mọ mi gírí náà ni wọ́n ti lẹ́nu yẹn gírí tán wọ́n ti kẹ́ ẹ jáde tó tán nífẹ̀ẹ́ gbọ́dọ̀ kú dé ẹ̀yìn bàbá gan-an ọba ni ibi máa wọ̀ ẹ irú àwọn nẹ́tíwọ́ọ̀kì ní ìtura rẹ̀ ń tẹ̀ pé wọ́n máa ń ṣe bí abike tí ó ní kí ló ju ọ̀dẹ̀ náà ń sì báwọn jà bí ti náà tí ó lè yóò fi jẹ́ bí abimọ́ àmì lọ́wọ́ ṣe bí tẹ́tẹ́ náà ni ẹjọ́ kò tó wáyé pé àwọn náà kọ́ yẹn kí ń kọ́. kò ní ní ẹni tó bí yẹn gan ní kí wọ́n kúnlẹ̀ fún ká tó wá ní àbá ẹni tó bí yẹn gan ìyá yẹn gan wọ́n kúnlẹ̀ fún ká tó wá láfa àjọ. sàdá kì í ṣe ó ní òsùn. kò ní sùn gbogbo tí wọ́n bá ti tẹ́ni ah, wọ́n bá sọ àwọn apá kan wọ́n fẹ́ ṣe ìgbìyànjú pé ẹlẹ́sì káwọn fi minimum sí i wọ́n á lè rọ́bọ̀ rọ́bọ̀ dènà minimum so kò sí minimum kò sí maximum. kí ni wọ́n fẹ́ kó mọ̀ dandan ní kí fi hàn ní apá tí wọ́n fi fọmọ àgbéjáde. wọ́n fi mi tún lọ àmọ́ tí bá ti sàn yẹn lè jẹ́rẹ́ ní kí wọ́n fà yẹn kan jẹun ní. kí ni ìjọba tí a bá láǹfààní láǹfààní táwọn láǹfààní bá wà áfítà yìí eh, tí ìbá lágbára èyí pé wọ́n bá wọn jẹun. tí ìbá lágbára. Guarda, guarda. ànábì. ànábì ló máa ń jọ wọn. ànábì ló máa ń yapa wọn. ẹ̀yin bá wọn. ẹ padà wá sí dáròjọ. bẹ́ẹ̀ ni. wọ́n ti kó méjì ní fún mi o ẹni ò lọ sí. wọ́n ti kó méjì ní fún mi. dàgbà ní bẹ́ẹ̀ nìkan àgbìnáyà tẹ mú wá láti lẹ́yìn tó yìnbọn òkú àwọn ìgbọ̀ gbọ́nà ọba àyà ọlọ́ọ̀ba àti àdúgbò sọ́lá ẹ̀dá fún mi sùúrù àlọ́wà.